that's the main key to the marriage àwọn yòókù tẹ̀lé ni so níbàmú tí ẹni tí wọ́n béèrè béèrè ní ìsìn pé obìnrin tàà ti mọ̀ pé a máa fẹ́ ṣé a lè bá ní àjọṣepọ̀ láìṣe nìkáà òtìgbọ́ yí báhùn ẹ̀ lè gọ́ lájọṣepọ̀ o àfi kẹ́ ẹ lọ tọrọ rẹ̀ ẹ̀ ní àjọṣepọ̀ ìtọrọ yẹn ni ń pè ní nìka ìtọrọ lọ́wọ́ aláṣẹ rẹ̀ ni ń pè ní nìka tún ẹ̀ ní àjọṣepọ̀ ok ọwá tún ní kí ń jẹ́ sìnà sìnà ni tẹ́ ẹ ṣe láì lọ gba ìyọ̀ǹda yẹn láì lọ gba àṣẹ lọ́wọ́ aláṣẹ rẹ̀ ní ń pè èyíkéyìí obìnrin tó bá ti bá lòpọ̀ tí ò sí ní gbólóhùn àlìkọ̀búlù àlìjáàbù lórí ní ń pè torí pé definition sì náà ó simple ìbálòpọ̀ lọ́kọláya tó bá wáyé láàrin ọkùnrin kan àtobìnrin kan láìsí gbólóhùn tá a pè ní al-ijabu wal-qabul síwájú ìbálòpọ̀ yẹn là ń pè ní zina ọ̀nà là ń pè ní zina àwọn mọ̀ sí dá mi mọ ìsọ̀rọ̀ mọ̀ mọ̀ sí náwó fún gan ìsọ̀rọ̀ ẹ amọ̀jọ́ ń lọ òdi ẹbí kìí gbogbo tó ń wíhun à òun ni ó sì di ẹlẹ́tọ̀ọ́ rẹ òun náà sì di ẹlẹ́tọ̀ọ́ rẹ ẹlẹ́mẹ̀lẹ́ ti máa gbé ọmọ tó fẹ́fẹ́ káàkiri inú mọ́tò ẹ ti ẹ̀ní káàrún wọn káàkiri ti gbogbo ọba àránú gbẹ̀wá ní pé kẹwà súnmọ́ra yín tẹ́ẹ̀bá ìsúnmọ́ra yín ah, ẹ ti ṣe tìná nìyẹn o torí pé ẹ súnmọ́ra yín láì gà sí wípé ìwọ ti jókòó aláṣẹ náà jókòó ó sọ pé mo fún ọ lọ́mọ yìí fi ṣaya ìwọ náà sọ pé mo tẹ́wọ́ gbà á tí gbọ́dọ̀ yẹn ò sí ìwáyé ah, ohun tẹ́ ṣe náà zina kí wá ní ìjìyà rẹ̀ ha sórí jákọ́kọ́ sọ lára tí ń bẹ níbi ìgbéyàwó tó o bá tọrọ ẹ̀ pé ẹ fún mi lọ́wọ́ aláṣẹ rẹ̀ tó náà sọ pé mo fún ọ tàbí aláṣẹ kọ́kọ́ sọ pé mo fún ọ ìwọ náà sọ pé mo gbà á gbogbo ìgbà tó bá ti ń súnmọ́ báyìí lọ́mọ̀ gbà ládá pò ń ṣiṣẹ́ ládá òun ṣiṣẹ́ rèé gbogbo àtọ́ bá ti ń súnmọ́ ànábì ló sọ bẹ́ẹ̀ ó ní wà fi búdí àdínkù sọ́dàkọ̀ tó bá ti ń súnmọ́ ìyàwó rẹ̀ bí ìgbà tó ń yẹn náà fìlà náà ni ọmọ galada lọ ni iṣẹ́ olóore òun ni kéèyàn níyàwó tí ó fẹ́ bí ìzmì àlè yìí náà pẹ̀lú ìyọ̀ǹda aláṣẹ rẹ̀ iṣẹ́ olóore ni. kìí kàn ṣe pé ọkàn ṣe wàhálà ń rárá o rárá o ọ máa gbà láàdá bó súnmọ́ lẹ́ẹ̀kan ọgbà kan ẹ̀kan mo súnmọ́ lẹ́ẹ̀mejì ọgbà ládà ẹ̀mejì mo súnmọ́ ẹ̀mẹ́ta ọgbà ládà ẹ̀mẹ́ta láti má para rẹ. kọ́ ọmọ sọ pé nígbà mo ti sọ yí pé every every round náà ni bẹ́ẹ̀ ni every round of sex ló attract ládá ṣùgbọ́n má para rẹ̀ tọ́júgbọ́ kó o gè sẹ́ẹ̀sì ẹ̀ kó fètò sí on the other hand ìwọ tí o gbàṣẹ ìyọ̀ǹda lórí ọmọbìnrin tẹ́ẹ̀fi kíra yín mọ́lẹ̀ kí ni ìjìyà sí yín ìjìyà ti ń rè oríṣi méjì ni bọ́ bá jẹ́ pé láyé rẹ tó wáyé ìwọ tó ọjọ́kùnrin o ò tí ì fẹnu ara rẹ tọrọ obìnrin rí lọ́dọ̀ aláṣẹ kankan rí o ò tí ì tọrọ ẹ̀ rí o ò tí ì fọn lóbìnrin rí àtiwọ́ obìnrin náà bàbá rẹ aláṣẹ rẹ kò tí ì kankan sọ pé mo fọ̀ fún ọkùnrin kan rí gbólóhùn yẹn ò tí kò lórí rẹ rí gbólóhùn yẹn sígátùlẹ̀ akidi là ń pè lárúbáwá sígátùlẹ̀ akidi sígátùlẹ̀ akidi ìgbólóhùn ìtakókó yìgì kò tí kò lórí ìwọ ọmọbìnrin rí aláṣẹ ẹ̀rẹ́ òfìgbà kankan sọ láyé wípé mo yọ̀ǹda rẹ fún lágbágárí kó tó lọ sí tó jẹun ìwọ ọkùnrin náà aláṣẹ obìnrin kankan kò lóò yọ̀ǹda kankan fún orí láyé láyé anywhere in the world kó o lọ se tó nye yẹn ok ìwọ ni a mọ̀ sí ọ̀dọ́ tí ò sì ní yìí lórí rí bá wá lọ bóbìnrin obìnrin tẹ́gán dè sára yẹn bá tọ́ ń gbọ́ tẹ́sí ń gbọ́ gbogbo ẹ̀yin tó gá sí pé kò tí ì sí aláṣẹ obìnrin kan tó sọ kó ń yọ̀ǹda ọmọ fún yín rí ètẹ́ kọ́kọ́ rí náà lẹ́fẹ́ fi dá wàhálà lẹ́yìn wá wo ìyà tó jẹ fásọsì ìgbádùn tó gbá láàrin ìṣẹ́jú kan kòbókó ọgọ́rùn-ún àwọn tí wọ́n mọ̀yàn náà kìí ṣerú àmàbá sọjà àbí bàbá mùsàn ni wọ́n lù ọ́ o àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n mọ̀yàn náà bí àwọn mòpó bí àwọn sọ́jà ọlọ́run wípé tí wọ́n lọ́wọ́ wọn ò gbọ́dọ̀ rẹ kò gbọ́dọ̀ sí àánú lójú wọn lásìkò lọ́wọ́ kò lè mọ bí wà yẹn ṣe bí ọlọ́wọ́ bá nú tó ayẹ̀wò àdìsúrọ́tù nù wọ́lọ́ka wọ́n á náà ní kòbókó ọgọ́rùn-ún dídí ẹ̀kan náà ló sì jẹ́ o ní jẹ mẹ́wàá lónìí jẹ jẹ mẹ́wàá ẹ̀kan náà tán bá ti da ikùn wọ́n máa lù ọ́

torí kò bó kó tọrun iná ni so in tó lè clean sí ẹ tó lè fọ̀ ọ́ má kò ń bi pé ọbọ́mọ ọlọ́mọ sùn láì gba àṣẹ ìyọ̀ǹda lórí rẹ̀ ó jẹ kò bó kó ọgọ́rùn ìyẹn jẹ́ part one kásọ̀pọ̀ wá jẹ kòbòkó ǹtán ọwá àrùlà òkú azúmì pé òkú wọ́n wà mú kanú ìyà méjì fún ọ wọ́n ti wo irú bó o ṣe rí wọ́n á mú kanú ìyà méjì fún ọ ọ̀kanú ìyà méjì náà rè ìyà àkọ́kọ́ ẹ̀wọ̀n ọdún kan àti sí àṣekára ìyà kejì lílé kúrò nílùú lọ sí ìlú míì wọ́n wé tó fíìsì rẹ̀ tán bá ti rí pé ẹni tó gá sí pé tán bá lé kúrò ń lù kò ní mọ̀lá ní ọ wọn à nílé ọkọ̀ ń lù ìmáàmù ni decide nínú méjèèjì yóò ti ború irú ìyàn tó jẹ́ lù pé ṣé ká lé ọkọ̀ lù ni àbí ká fi ọ́ sẹ́wọ̀n ètí ìmáàmù bá ti mú ń bẹ̀ ìwọ́kọ́rọ̀ mú kan ètí ìmáàmù bá ti mú ń bẹ̀ pé ẹ fi sẹ́wọ̀n agodi oṣù méjìlá àti sí àṣekára lẹ́yìn kò fókó ọgọ́rùn tàbí ẹlẹ́jìnà sí ìlú Ìbàdàn ẹlẹ́ sí gbó wọ́n á sin ọ̀pọ̀ olù wọ́n sin ọ̀dẹ́ tó gètè wọ́n à ní ọya mọ́wẹ̀yìnbó bó ti ń lọ ohun sáàmà rìn lọ́bà náà ni o ọwọ́ àmà rìn lọ́bà ohun títí tí èpọ́dún kan tọ́dún kan bá ti wá pé ọwọ́ àpadà wọ̀lú wá ìrìnà tí tó wá di tó di nǹkan Allahu ọgá o ọ̀yà ìyá àtọ̀dọ́ nù bí wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ fọ́kùnrin bẹ́ẹ̀ náà wọ́n ṣe bẹ́ẹ̀ fóbìnrin torí pé ẹjọ́ bára yín sùn ni àfi tó bá já sí pé ẹ̀rí bá wà wípé o ẹ̀ ló kù tí ó ti sí ẹ̀rí pé o ẹ̀ tó ká sí pé ó sí òun náà ni ẹjọ́ gbàyà ni bọ̀ sí ẹ̀rí pé ọba rèpù ẹ̀ bá wà òun ò ní jẹ́ bí ìyá ń tiẹ̀ kódà ìwọ tó rèpù èèyàn ìmáàmù lè sọ pé kí wọ́n bẹ́ orí ẹ̀ dànù now ẹn tó ti wá fẹ́yàwó rí tí rẹ́kọ̀dù sọ pé à once upon a time wọ́n ti yọ̀ǹda ọmọ kan fún rí kọ̀kàn sí lọ́dọ̀ ẹ̀ mọ́ ni ó ti fẹ́yàwó rí ó ti bímọ ní o kẹ̀ bímọ ní o ó sáàtì gbólóhùn ẹ fún mi mo fún ọ ó ti tẹnu ẹ̀ jáde rí sí wàlíyù obìnrin kan tí wọ́n sì ti yọ̀ǹda rẹ̀ tó bá lọ ṣẹlẹ̀ tírú ìbálòpọ̀ yẹn tó bá lọ ṣẹlẹ̀ ìbálòpọ̀ àrámù yẹn tó bá lọ ṣẹlẹ̀ láàrin ọkùnrin kan àti obìnrin kan tí kìíní kejì wọ́n ti ṣe nìkáàrí yìí ikú léèrè ẹ̀ṣẹ̀ wọn o àwọn àwọn oníjẹ̀kọ̀bùkọ̀ wọ́n gbẹ́ ilẹ̀ wọ́n kè sí aráàlú jọ wọ́n gbẹ ilẹ̀ fún wọn wọ́n dàtọ̀bù wọn lójú wọ́n rí wọn mọ́lẹ̀ dé ìlàjì ara wọ́n ti wá ní kí trọ́ọ̀kì kọjá òkúta wọ́n ní kọjá òkúta sílẹ̀ wọ́n kálukú àmọ́ mú òkú

ní àyíkalẹ̀ yìí nìkan ní àyíkalẹ̀ yìí nìkan àti ládùúgbò wọ́n tó ń gómi náà ọlọ́lọ́mọye tó ti dí òfúkófúkó ọgọ́rùn àtẹ̀wọ̀n ọdún kan àbí ẹ́ksáì ọdún kan jama ẹmẹ́jà ti sìnà máa sìnà bí ọlọ́ọ̀bá nínú gan ó bí ọlọ́ọ̀bá nínú ìdí nìyẹn tọ́lọ́ fi sọ pé wala taqrabu zina ẹ má súnmọ́ ní ọ̀nà táyé ń gbà súnmọ́ lónìí ayé mobile phone sínà náà ń bẹ́ ń gbòrò ń tòótọ́ o àmọ́ lọ́gán táyé dáyé mobile phone sínà ìwá ní agbára ó ní agbára ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ìyàn ti báyé wọn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn dáìpọ̀sí single mother single father ìyàn ti báyé wọn jẹ́ ẹ wá wo dimensions ìnà lónìí ìyàn ti wá kúrò lórí pé ọkùnrin kan bá obìnrin wèrè kan wọ́n jọ ń bára wọn sùn ìyàn ti wá burú dédé wípé lónìí everyday Nàìjíríà ni àwọn bàbá ń bá ọmọ wọn sùn bàbá ó ń bá ọmọ rẹ̀ sùn lónìí ó lónìí nínú ó bẹnu tán wọ́n mú bàbá kan wọ́n ló bí ọmọbìnrin mẹ́ta gbogbo ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ó sì bá wọn sùn ìròyìn tòní nìyẹn o ló bẹnu tán ọbọ́ bí ọmọbìnrin mẹ́ta bàbá Allahu Akbar bàbá tó bí ọmọ rẹ̀ ọmọ mẹ́ta náà ló bí o wọ́n ti jẹ́ kìkìdá obìnrin ó sì ń bá àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe àṣepọ̀ ẹ̀ẹ́ ṣe bí nàìjíríà kò fi ọlọ́lẹ̀ ni in tó ju ẹni tó bá ti kò fi ọlọ́lẹ̀ máa ń rí náà lójú wá ní nàìjíríà yẹn wọ́n máa bá ọmọ wọn sùn wọ́n máa bá ìyá ara wọn sùn torí pé ẹ̀kọ́ òfin ọlọ́lẹ̀ kò sí ní láyé yìí ní Saudi ah Eh, Sheikh Ibrahim Leha ẹnu ọmọ ti gbọ́rọ̀ yìí wọ́n ní àwọn wítínẹ́sì rọ́jímù lẹ́ẹ̀kan ní Saudi wọ́n lẹ́ ń bá wítínẹ́sì rọ́jímù lẹ́ẹ̀kan abẹ́ẹ̀rẹ̀ ò ní le tọwárọ́bì olóbìn bó ti wulẹ̀ wù kí obìnrin dá tó irú tó ní ó so mára tó abẹ́ẹ̀rẹ̀ ò ní gérí wo tó bá wo sí ní rọ́jímù àrọ́jìm tó orí tí wọ́n rí gédé mọ́lẹ̀ tí wọ́n rí dé ìlàjì ara tí wọ́n fi e, e, àpò dúdú tí wọ́n èbò ojú rẹ̀ tí wọ́n ń kù lókò láìlà ìlànà mọ́kànlá tóbi bá ṣe wọ́n rẹ̀ wọ́n rẹ̀wájú rẹ̀ ó fẹ́ lè dá sí lára kí wọ́n kú ìrànlókò kí yàn kú kò yí sí àmọ́ nàìjíríà wọ́n pè ní secular state it's a nonsense state agbára àjọbọ̀ wà kamọ́ lónìí kéèsì rapin tó wà ní kóòtù lónìí kò níye mọ́ àìmọye ni wọ́n fi sáfẹ́ carpet àìmọye ohun tó lọ́wọ́ bá ti fẹ́ ọlọ́run ò fẹ́ wà láásẹ̀kù rọ́bù zina ẹ má súnmọ́ zìnà ìsúnmọ́ zìnà ni kò ni bọ́ìsì kò ní sísà kan fẹ́ wálé sọ yẹ kí sísà wọ wálé òun súnmọ́ zìnà nù òun súnmọ́ zìnà nìyẹn nígbà tẹ́mi wà bí ọ̀dọ̀ bí ò kankan mọ̀ mí pé mo wá mi wálé mi ò tiẹ̀ kí sísà kankan mọ ilé mi tí mò ń gbé àgbètọ́ bá tèsì rí ni lókù lónìí ọ̀dọ́ ti dẹ́ sí ń gbàlejò sísà kí ló ń gbàlejò ẹ̀ fún ọ̀fẹ́ jẹ kò bókọ̀ ọgọ́rùn ẹ́n òun kálukú wá tẹ̀bà sí pé ẹn kòkòkú sí kòbòkó nàìjíríà bí ò sí kòbòkó nàìjíríà sóò ní lọ pàdé ọlọ́run ni sóò ní lọ pàdé ọlọ́run ọwọ́n nínú àfáà tó lè sọ fóhun ti sìnà rí níbi tí sìnà ti tó ti bá yé àwọn èèyàn jẹ́ lùú yìí ọwọ́n nínú àfáà tó lè sọ fóhun ti sìnà rí àwa ń tẹ̀bá ti pé kò sí ìjìyà nàìjíríà kò sí ìjìyà Nigeria, tó o bá kò nàìjíríà tó o nílò àlìkìyàmọ̀ ni ká mọ́ sí ìsọ àwọn àrùn àwọn àdánwò lórí social media ẹ̀ẹ́dẹ̀ lómi wọ́n ka mọ́ ilé onílé tí gbóbi olóbìn sùn wọ́n sì fi sẹ̀sìn ẹ̀sìn gbére nu nílé ayé ìyẹn èsè ìyàtọ̀ lọ́hun o ìyẹn èsè ìjìyàtọ̀ lọ́hun o wo ẹ̀sìn tó fi rẹ̀ ṣe ní hóhò ọmọlúwàbí wọn á gbọ́ sórí social media tó tún ní yìí mọ̀ báyẹn ṣé ẹ̀sìn rí ẹ̀yin sísàtì wọ̀nyí tẹ́ ẹ lérò pé tẹ́ ẹ bá ti rí ẹnìkan tó lòun fẹ́ fẹ́ yín tẹ́gọ́ ń sọ̀rọ̀ tẹ́ ẹ ti tẹ́ra yín lẹ̀ ẹ mọ̀ kúùyà o ẹ kúùyà ẹ̀yin lẹ́ẹ̀jẹ̀ tó pọ̀ jù bẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀sẹ̀ kí ni lẹ́ẹ̀jẹ̀ tó pọ̀ jù bẹ̀ wòmí dáadáa bí mo ṣe rí ní ìsìn tí n bá lọ sókè ọ̀yà tí n bá sọ pé n ti fẹ̀yàwó tí bímọ ní ìsìn tí ọlọ́mọdé wálé kódà mo lè mọ̀dé dé òkè ọ̀yà mo lè lọ sí wò mẹ́wò nǹkan ní pera mi ní àbúrò ìmọ̀ ni láti dá ọkùnrin tí ò tí ìníyà ọkùnrin tí ò tí ìníyàwó lé ọ̀wọ̀ tẹ́bà mọ̀ ó ṣòro nítòbìnrin àwọn èèyàn tóbìnrin mọ̀ wọn lóbìnrin táǹgó yìí ó ti bímọ kan eléyìí ó ti bímọ méjì eléyìí ọlọ́wọ́ mẹ́ta lélẹ́yìí ọlọ́mọ èlélé yìí obìnrin ní ẹjámà tó ti di second hand ó ti di third hand wọn ò dá ọkùnrin mà obìnrin tẹ́pẹ́ mi lẹ́kọ̀ọ́ jọ kan ó sì ń wẹ ẹkún mu ó ń wẹ ẹkún mu ó ní àbù onítòun ti bá kí ló ṣẹlẹ̀ nígbà ó tẹnu bọ̀rọ̀ ó ní máa nǹkan ló wá bá dájí òun kò ń fẹ́ fẹ́ òun àwọn ti máa rí lọ ọmọ ń wálẹ̀ kọ̀ọ̀kan yóò tún lọ so ó sàdẹ́nu fẹ́ kọ́ òun so òun sáwò pé ah, muslim brother náà ni wọ́n bá ní kò burú gúúsù dájú òun ó bá lóun fẹ́ fẹ́ òun àwọn abílẹ̀ kan ọmọ bo ni ọlọ́mọ ìjẹ̀bú ni òun ó ní ṣùgbọ́n èkó ni òun ti ń ṣiṣẹ́ so òun wá máa ń lọ pé òun ní bàbá àti ìyá tó ti dàgbàlagbà wọ́n máa ń lọ mọ́mọ́gú tó wọn tòtẹ́ ìbá ti rí òun yẹn òun ti lọ sọ́dọ̀ bàbá òun nìyẹn àti lọ́nípa àti Jagunlabi níyàwó mẹ́ta tí kọ̀ọ̀kan ti bí ọmọ ó níyàwó mẹ́ta ìkọ̀ọ̀kan ti bí ọmọ ètò bímọ tó ké jù lọ́mọ mẹ́rin so ọwọ́ ń sọ fún sísà yẹn wípé ìyẹn wà wò ah, but àfà ẹni ẹ̀tí ìfẹ̀yàwó rí ó ní bẹ́ẹ̀ ni ah, ah but ẹ̀dàkùn o ẹmọ̀ tí tó bí 35 ó ní bẹ́ẹ̀ ni ó ní ẹ̀ eh, tí a sì fẹ́yàwó ní à wọn náà mọ̀rọ̀ nàìjíríà ẹkọ́nọ́mì nàìjíríà yìí ni ò jẹ́ ẹ̀ ah this is àti gọ̀ọ́nù ọgbà pékè níyàwó wọn wá fẹ́ ra wọn àṣàbímọ́ ni sísà tí wá bímọ mẹ́ta fún pẹ̀lú ìyà kórírọ kórírọ ọmọ kejì ọmọ kẹta ń gbọ́ àdẹ́lẹ̀ kẹta ọwá kan tí mo ṣe tí mo sọ pé ìgbéyàwó kìí ṣe ìgbèkùn kìí sì ṣe ọgbà ẹ̀wọ̀n tí ò bá rọgbọ mọ́ ọkọ lè quit tí ò bá rọgbọ mọ́ ìyàwó lè quit ló fi wá pe nọ́mbà mi ó ní ààbò mo fẹ́ quit fọlọ́mọ mẹ́ta yìí kì í tọ́jú wọn òun iṣẹ́ báyìí lòun ṣe tó fi ń kéta fún wọn àṣé ìjẹ̀bù tí máa sọ pé òun lọ òun àsọ́dọ̀ àwọn ìyàwó ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ni máa lọ ó ní òun ògbọ́rí láyé èrè òun ògbọ́rí ǹjẹ́ yẹn pọ́síbù fòbìnrin kí ọmọ mẹ́ta jáde ní ara obìnrin ẹ́ bọ́kùnrin tó fẹ́ gan òmà àwọn ẹbí rí ó sọ pé àfà ó sì ní wọn a ti rí obìnrin ó tù ú ilẹ̀ fi ṣeré yìí ṣébi tó jà tẹ́rẹ̀ òun àbọ̀ ọ̀sùn ní bá òfin ọmọ tí ẹ iyì ara rẹ ó ti gbọ́dànù kí lọ́mọ̀ wípé tó wá fẹ́ fí ọ kí lọ́mọ̀ ọmọ lásìkò àìmọ̀kan àìmọ̀kan ọgbọ́rí ọgbọ́rí kéèsì náà dá ọgbọ́rí àìmọ̀kan in tí ń jẹ́ ìjìyà sìnà nìyẹn o òtí sì ń jẹ́ sìnà ni pé kó o fẹ́ kó o bóbi nǹkan lò pọ̀ láìgá sí pé sí gátùlẹ̀ ákídì ó ti ṣẹlẹ̀ láàrin yín òkè ẹ já lọ sórí ìbéèrè tẹni ṣé ìsáàmù sọ nípa àmì tí ọkọ fi lè mọ̀ pé ọwọ́ ìbàjẹ́ kan ìyàwó òun nígbà tó súnmọ́ àbí ọwọ́ ìbàjẹ́ kò kàn án well èdè ò tí rí àdísì kàkàkà lórí pé obìnrin tá a bá bá ń lé àmì wo láàbà ní ara rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ kan tó wà ọ̀rọ̀ kan tó wà natural ni obìnrin tí kò bá tí ìrọ̀kùnrin rí obìnrin tí ò tí ìrí ọkùnrin rí ohun tẹ́ ń pè ní àbálé eegun kèwúkèwú kan ní jẹ́ àbálé tọ́lọ̀ fi ṣe padlọ́ọ̀kì sí ojú ara ọmọbìnrin tí ò bá tí ì rí ọkùnrin rí tí ọkùnrin kan bá bà lé kò ní rọ́nà lọ.